بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أدق فلان وبابا تولا رجع إكياتي غير قلوبا النبي ومحمد صلى الله عليه وآله وسلم ẹni tọ́lọ̀ wọn bá rán sí gbogbo ayé pátá láti wá yọ wọn kúrò nínú òkùnkùn àánú kọ́ máa mú wọn lọ sínú ìmọ̀nà àti ìmálẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn Islam eléyìí tó ṣe pé òun náà ni ẹrú ó ṣe láyé tí ó fi rí àánú gbà lọ́dọ̀ ọlọ́run tí ó fi rí oyè ayé tí ó fi rí tọ̀run àsìkò tá a wà yìí àsìkò àánú ni inú oṣù rọmọbọ́ọ̀nù oṣù rọmọdọ́ọ̀nù tó tún wá jẹ́ oṣù rọmọdọ́ọ̀nù àrà eléyìí tó yẹ pé gbogbo kálukú wà là ọlọ́run ọwọ́ láyé tó bẹ̀rẹ̀ yọ́sọ àánú èmi àti yóò fi àṣẹ kọ̀ǹgẹ̀ dáadáa rọmọdọ́ọ̀nù ilé ìkú ní bá wa dágbére gbogbo ohun tí ń bẹ ń ta aláburú yìí ọlọ́run níjó kèmí àti yín oríire láṣẹ láyé àti lọ́run ẹ̀yin ọmọ ìyá mi táǹjọjọ ń gbé ọ̀rọ̀ àwa ní dédé àsìkò yìí ẹ já lọ mọ̀ yí pé ẹ̀sìn Islam eléyìí tá à ń fọn rere rẹ̀ yìí eléyìí tá à ń ṣe yìí kò ní nítumọ̀ o tó bá ṣe pé àwọn nǹkan kan ń bẹ tó yẹ ká mà tá a mà táwa ń fẹnu lásán jẹ́ mùsùlùmí ìfẹnu lásán jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ mẹ́ẹ̀dẹ́ ènìyàn lọ́rọ̀ o ó ní àwọn nǹkan kan tí ìjẹ́ mùsùlùmí tó kó sínú tó ṣe wípé nígbà téèyàn bá tó mọ àwọn nǹkan náà òun ni ìjẹ́ mùsùlùmí èèyàn ló tó lálàáfíà òun ni Islam ó tó bí nǹkan tó yẹ kó bí fún èèyàn ni ó tó bí anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọkọ alẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa èèyàn màyá mi tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí ó ní pé nínú ìsìláàmù yìí àwọn ìpìlẹ̀ mẹ́ta kan bẹ dandan ni kémi àti ọmọ o dandan ni ká mọ̀ ọ́n tá a bá mọ àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a wá ń pera wa ní mùsùlùmí à ń tanra wa jẹ ni o. àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni tá ń pè ní al-usulu àwọn ìpìlẹ̀ mẹ́ta sórí tọ́jà àwọn ìpìlẹ̀ yọ pàtàkì eré ọmọ ìyá mi òun náà ni wípé àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí alákọ̀ọ́kọ́ ni o ẹlẹ́ẹ̀kejì ni o ẹlẹ́ẹ̀kẹta ni o àwọn ni ohun tí ó fi lọ́jọ́ ààlà tí ó fi oko ọ̀lẹ́ hàn nígbà tí kálukú wa bá débi tá gbogbo wa láwọn yìí pé àwáyé èkó sí o bó ṣe wulẹ̀ ká pẹ́ láyé tó á padà filẹ̀ bora ń jọkàn ní tá a bọ̀ sọ́dọ̀ ọlọ́run tí ẹ̀ bá wá dénú sàárè báyìí gbéram anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọkọ̀ alẹ́ kọ́ tọ́pọ̀ ó jẹ́ oyé wa wípé bókú bá ti wọnú sàárè ó láwọn àbéèrè kan tí wọ́n bí i ẹni ó bá ráwọn àbéèrè yìí dáhùn ẹ̀ńtọ́ mọ̀ sórí rẹ̀ ayé àtìtọ́ mu ẹni tí wọ́n bá bi léèrè tí ó bá lè dáhùn ẹ̀ńtọ́ ọ̀rọ̀ rẹ̀ ìyà tí ò ní nípẹ̀kun tí ò ní lópin máa olóti kó sínú ìyẹn bá wá dààmú tó báyìí láyé kéèyàn rò pé òun ṣètò ọlọ́run ọba láyé ọwọ́ ayé ọdọ́run kọ́rọ̀ rẹ̀ ọwọ́ ajá sínú ìbànújẹ́ bíi ọwá yẹ kí ọwá dénú sàárè ẹwà wọn bàbá bàbá wa àwọn tí wọ́n tẹ̀lú bí tá a wà lọ àwọn tí wọ́n ti ṣèjọba ńlẹ̀ yìí rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì ti ń bẹ́nu sàárè ní ìsìn ó ti lé lọ́gọ́rùn-ún ọdún ẹlòmíì ti ń bẹ́nu sàárè ní ìsìn ó ti lé lẹ́gbẹ̀rún ọdún ẹlòmíì ibi tó kú sí gan àwọn èèyàn ti kọ́lé síbẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀mí rẹ̀ ń jẹ̀yà títí dì sí bó lọ̀rọ̀ tí wọ́n ṣe ní jásíbi tá a fi máa jẹ̀yà àwọn nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ tó yẹ pé ìdáhùn rẹ̀ ó gbọ́dọ̀ mọ ó yé yé yé lórí wa ká mà dáadáa tó ṣe wípé bíbẹ láyé wa ò nítumọ̀ tá a bá mọ̀ tó a bá wà láyé ìtìyàn ò bá mọ̀ tó bá lóun ṣẹ̀sìn nítorí ṣe ẹ̀sìn ni èmi àti yín àní ṣẹ̀sìn o ẹ̀rí kí ni nǹkan alákọ̀ọ́kọ́ à ń pera wa ní mùsùlùmí aláǹgbáwẹ̀ aláǹkírun lẹ́ni tí ń bá ń gbà lẹ́ni tí ń kí sáàlà ń ṣèjọsìn yìí fún gan sáàlà ń ṣe fún eléyìí ni nǹkan tá à ń pè ní ma'rifatul abdi rabbahu ẹjẹ tuntun wí ma'rifatul abdi rabbahu ẹjẹ tuntun sọ lẹ́ẹ̀kan sí ma'rifatul abdi rabbahu ìtumọ̀ eléyìí ìhun ni kí ẹrú sin ọlọ́run ọba ọba tó kó mọ ọba rẹ̀ ti ń fún ìpèníjà ní ń bẹ nílé ayé àwọn èèyàn kan ń bẹ nínú ayé yìí tó yẹ kí àyà kò wọn wọn ní òsín tí ń jọ lọ́hùn àwọn òfẹ́ gbọ́n tí ń jẹ́sìn tiwọn. ẹ̀sìn Islam jẹ́ oyé wáyé pé ọlọ́run ọba ọba tó láàrẹ́ gá ń bẹ a sì gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ mọ bó láti gbàgbọ́. ìyẹn ló fà á tó fi jọjọ́ pé téèyàn bá gbé èèyàn sínú sàárè báyìí ànábì Muhammad sallallahu alayhi wa sallam oní tó kú bá ń lọ sínú sàárè tí wọ́n bá nínú nǹkan mẹ́ta tó bá tẹ̀lé dé tẹ́bi tí wọ́n sin sí tí wọ́n bá ti sin tán méjì ó padà lé ẹyọ kan lókù tí ó kù pẹ̀lú ẹ̀. ànábì ní nǹkan mẹ́ta ní tẹ̀lókù nǹkan alákọ̀ọ́kọ́ òun ni ahluhu àwọn ẹbí rẹ̀ wọ́n sìn. bẹ́ẹ̀ ni tó bá ní mọ́tò tó ní àwọn nǹkan ọ̀rọ̀ kan wọ́n gbé àwọn kan nú ẹ̀ tẹ̀lé lọ sí tẹ́ ibi tí wọ́n bá sin sí. ọ̀nà dúkìá àwọn nǹkan kọ̀ọ̀kan nǹkan ẹlẹ́kẹta anịba muhammad sallallahu alayhi wa alihi wa sallama wọ́n ní wípé iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ̀lé sin si nígbà tí wọ́n bá wá ṣe tí wọ́n rọ́yè ìpẹ̀bọ lórí àwọn ẹbí rẹ̀ bí wọ́n ṣe wulẹ̀ kán láwọn nífẹ̀ẹ́ rẹ̀ tó kán máa sunkún tó wọ́n padà lé ní tí sin nínú dúkìá ni o ni o kódà kó ṣe pásọ kan ni kú bá lọ́rùn rẹ̀ tí wọ́n bọ́ lọ́rùn rẹ̀ nígbà wọn bá fẹ́ wẹ̀ ni gbogbo ẹ̀wọ̀n kò padà ìyẹn náà padà yóò wá kó nǹkan ẹyọ kan kú òun náà níṣẹ́ tó ṣe nígbà tí ń bẹ láyé tọ́yẹ̀ bù. tẹ́yìn bá wà wọnú sàárè báyìí táwọn ẹbí lọ wọn à ní tí ì lọ tán táwọn mọ̀lẹ́kà fi dọ́dọ̀ ẹ̀ táwọn mọ̀lẹ́kà bá wá dọ́dọ̀ rẹ̀ ìbéèrè àkọ́kọ́ ìbéèrè tí a máa bi òkú léèrè nínú sàárè ni wípé marobok marobok ta lọ́lọ́run ọba ààrẹ tó ń sin ìgbà tó wà láyé ségi ni àbọ̀pẹ̀ sómi ni àbódò sókè ni àbírin ni àbíkiri wọ́n jọ́sìn fún ìgbà tó wà láyé àbésù lọ́nbọ̀ kí ló ń sin ìgbà tó wà láyé wọ́n bi léèrè báwọn. tíyàn bá pera rẹ̀ ní mùsùlùmí tí kò bá mọ ìdáhùn eléyìí látàyé ẹ̀ńtàn wọn jàbọ̀ o ló fi jọ jẹ́ pé àwa mùsùlùmí nínú nǹkan tó pàtàkì fún wa pàápàá lásìkò tá a wà ìtọ́lọ́wọ́n bá ń fi agbára rẹ̀ hàn gbogbo ayé ó ní pé ká mọ ọlọ́run bá wa tá à ń jọ́sìn fún dáadáa wọ́n bí ẹ̀dá léèrè wípé marobok ta lọ́lọ́run bá rẹ̀ kí ni ìdáhùn tí mùsùlùmí gbọ́dọ̀ sọ tí wọ́n bá bi léèrè irú béèrè báyìí wípé ta ni ọlọ́run ọba rẹ̀ torí pé nínú alukur'an karim irú àwọn challenges yìí ọlọ́run ọba jẹ́ oyé wa pé àwọn ànábì ọlọ́run ọba tó láàrẹ ga wọ́n fi ìṣirò challenge yẹn gbà tí wọ́n wà láyé nínú wa musa aleyhi salatu wa salam léèrè àti haruna tí sẹ́gbọ́n rẹ̀ ó ní faman rabbukuma ya musa oníta lọ́lọ́hùn ọbẹ̀ yìí méjèèjì rẹ̀ Musa torí pé fìlà ọ̀nà àwọn pera rẹ̀ lọ́lọ́hùn anabi Musa dá lọ́wọ́ ó ní rabbuna allazi a'ta kulla shay'in khalqahu thumma hada ọlọ́hùn ọba tiwa lọ́ba tó fún gbogbo nǹkan ní ìṣẹ̀dá ẹ̀ tó sì fi wọ́n mọ̀nà ó dojúkọ àwọn bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ wípé mahadiyé tamasil lati antum laha akifu àwọn ntẹ́yìn ń pè lọ́lọ́run yàtọ̀ sọ́lá àwọn òrìṣà oríṣiríṣi gbòò lọ́rọ̀ wọn ti jẹ́ sáwọn ọlọ́run ni àbáwọn kọ́ wọ́n ní bá ṣe bá wọn bàbá wa lórí ẹ̀ tí wọ́n ń sinú o ànábì wa ibrahim aleyhi salatu wasalam ó ṣẹ̀ṣẹ̀ tó wá ń ṣàlàyé tí ń jọ́ bá fún eléyàn ní kẹ́kọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn kẹfìrí ayé ìgbà rẹ̀ wọn bí léèrè wípé ọlọ́run ọba rẹ̀ tó tiẹ̀ ń sọ yẹn sífùhù lánàá tí ẹ ṣàlàyé bó ọba rẹ̀ yẹn ti rí ṣẹ́yí tá a bá ń gbọ́ kúrò Allahu ahad tó bí tó fi sọ̀kalẹ̀ nìyẹn tó bí kúrò ahad Allahu samad lam ìròyìn ọba ti wà nù nínú ìpèníjà tí wá ń bẹ láyé lóde òní ni wípé a máa ráwọn tí ẹmọ sọ pé ní eléyàn náà ti wá ń gbé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọnú ayé lọ tọ́pọ̀lọpọ̀ náà wá ń gbé ayé bí ìgbé ayé ẹni tí nígbàgbọ́ wípé kò ẹ má sì tẹ̀mí báyìí bọ́ wa báyìí báyìí ìbéèrè àkọ́kọ́ kí ni ọmọ wí anábà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run mi bẹ̀ tí wọ́n bá bí wọ́n báyìí ó ní ọ́ ah, ah, ah, sẹ̀mẹ́ẹ̀tì náà sọ̀yàkó olóyún ibi sáà gbọ́pá àwòyàn máa ń sọ kẹ́kẹ́ lèmi náà ń sọ kò ní mọ́lọ́ mùsùlùmí sáà mọ́lọ́ wọn bá wa ìpèníjà ni wọ́n jẹ́ fún mùsùlùmí nígbà táwọn míì bá ń sọ fún pé ọlọ́run bá rẹ̀ wo ọ̀dà tẹ́ bá lọ́lọ́run bá ń bẹ òun dà ẹ́ fi hàn wá ẹ̀ jẹun fún alápèjúwe kan ọ̀kan nínú àwọn ọmọ alhamdulilayi àsìkò tá a wà yí àwọn àtàwọn ọmọ wa láńjọjọ ń bẹ ń lé ẹ̀já mójútó wọn kákan ẹlẹ́kọ̀ọ́ ọ̀kan náà àwọn ọmọ àwọn òbí rẹ̀ mú lọ iléèwé iléèwé ibi tí wọ́n wá mú lọ wọ́n fẹ́ jọ gbé ìbò dáadáa wọ́n fẹ́ jọ mọ̀wé dáadáa iléèwé bí àwọn tí wọ́n ò nígbàgbọ́ nínú ọlọ́run kò sí ń tọ́ka àwọn àtẹ̀sìn papọ̀ ní tiwọn ayé yìí ni ayé láti àtò sọ̀rùn ọmọ yìí ó wá lọ kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ wọ́n ti wá rọ ìgbàgbọ́ ọkọ̀ ń sí lórí wọ́n ti rọ ìgbàgbọ́ pé kò sọ́lọ̀ ń sí lórí ìgbà tó wá padà délé bàbá rẹ̀ wá wòye pé àsìkò ọlọ́dé la wà yìí bí ìgbà tó agbọ́lódé tipátipá náà ni àsìkò ọlọ́dé yìí o ó fi kéwu ni o ó wà máa lọ ilé kéwu lọ́mọ bá yarí máa wọ̀n bí ẹ̀ lọ́wọ́ olóhùn òkè kò sí ní tọkàn àti kéwu papọ̀ ìwé ni ń dè bóbó lẹ̀ pọ̀ torí kò sí tọ́ka wọn àwọn òbí rẹ̀ wòye pé à gbogbo ń tọ́lọ ń ṣe fáwa ẹ̀sìn ló fi ṣe fún wa ẹni tí ó bá ti ṣẹ̀sìn ẹ̀sìn ni ó ṣe a sì nífẹ̀ẹ́ jẹ́ ọ̀sẹ̀sìn láyé kọ ọ̀sẹ̀sìn wájú ọlọ́run ó kéwò ìgbà tí wàhálà wọn pọ̀ lọ́ba sọ fáwọn òbí ẹ̀ ẹni rẹ̀ bá lẹ́gbẹ́ àfa fẹ́mi tí ó kémi ń kéwò yẹn must be ready ó gbọ́dọ̀ ṣe tán láti dáhùn ìbéèrè mẹ́ta o mo ní three questions tí màá bi àfa yẹn léèrè tí àáfàá yẹn bá ti wà ébò láti ánsà àwọn ìbéèrè mi yìí ẹ̀hẹ́n ó túmọ̀ sí pé àáfàá yẹn wà eligible láti kọ́ mi lẹ́sìn láti kọ́ mi nké. ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ máa fà kan wá tí àáfàá yẹn tí ò lè kọ́ tí ò lè ánsà àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ó túmọ̀ sí pé I have nothing to do with him nǹkan kan ò dé mi àti ẹ̀ papọ̀ nù mi ò kọ́ mi ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ làwọn òbí ẹ̀ nígbà lọ pé kán náà àfa wa a ní pé àfa ọmọ yín ọmọ lọ sùkú boarding school àfi sí lọ́ba ọmọ wálé ní bá máa ń sọ kátikàtì ó ní ọ̀hún kéwú ṣùgbọ́n tó wọ́n bá kéwú àfi kí àfa tó wọ́n bá kéwú lọ́dọ̀ rẹ̀ kó lè dáhùn àwọn àbẹ́rẹ́ kan hmm. àfà ní ẹbí ẹjọ́ sọ̀bẹ̀rẹ̀ rẹ̀. ó ní àfà sọ wọ́n lẹ́yìn làfẹ́ ṣìǹkẹ́ máa ń ṣẹ̀ṣẹ̀ oníbẹ̀ẹ́ ni ẹ̀sìn fẹ́ kọ́ òun lẹ́kọ̀ọ́ ẹ̀sìn òní bẹ́ẹ̀ ni òun láwọn àbẹ́ẹ̀rẹ̀ kan àwọn àbẹ́ẹ̀rẹ̀ yìí wọ́n ti fi sọ́nà níbi tó ti lọ kẹ́kọ̀ọ́ tí ó ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní halilahu mawjud ó ní sọ́lọ́run ọba ń bẹ sí ọlọ́run ọba ti exist tí ẹ bá ń sọ pé ọlọ́run ọlọ́run ọlọ́run sọ́lọ́run yẹn ti wà lóòótọ́ ẹ má jájọ́ àjẹ́ ìpìlẹ̀ tá a ti lọ àkọ́kọ́ ìbéèrè tí wọ́n bí ẹ̀dá nínú sàárè ní ma'rifatul abdi rabbahu kẹ́rù ó mọ ọlọ́run ọba rẹ̀ ara àwọn ìpìlẹ̀ mẹ́ta tá a ṣàlàyé fúnra wa nu oníkébó láàṣẹ mọ́lọ́hún ọba tá a láǹsìn nìkan ìpìlẹ̀ pé àwa mọ́lọ́hún ni pé ká pé ń bẹ àṣírí torí pé ìgbà tọmọ yìí lọ́wọ́ ọlọ́run ọba ń bẹ níbẹ̀ ni ọlọ́run ọba ń ó ní àrí ní ó ní òun fẹ́ rí àwọn tí wọ́n ń bọ òkè àrókè tí wọ́n ń bọ àwọn tí wọ́n ń bọ àwọn kankan nínú tí wọ́n pè léèyàn a rí picture ẹ̀ níbo ni picture ọlọ́run ọba structure rẹ̀ níbo ló wà wọ́n ní láì ṣe pé òun bá rí i don't believe nínú nǹkan tí mi ò rí unseen tí mo fẹ́ má believe ẹ̀ sí anything tó bá wà must be seen ó yẹ ká lè rí ká lè proof existence ẹ̀ látara yìí rí àfáà ló dé ní kí ni ìbéèrè ẹlẹ́kẹ̀tì. oníbèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin mùsùlùmí tẹ́ bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ẹ máa sọ̀rọ̀ kádàrá àlùkọ́dọ̀ kadara àlùkọ́dà kí ni ń jẹ bẹ́ẹ̀ gan kádàrá ẹ máa lọ́lọ́ wọn bá kọ gbogbo nǹkan nǹkan tó bá ti pọ́ kọ gbogbo nǹkan kí la fún kí la ń ṣe fún kí ni ìtumọ̀ yín ń gan méjì ok kí lẹ́lẹ́kẹta ó pé iná lọ́lọ́wọ́n bá fi dá torí pé nígbà tọ́lọ́wọ́n bá ní kó tẹríba fún ádámà ó lóun lè tẹríba fún oyin kọlákọta ní mi náà ó dé mi láti ibi iná wa kọlákọta fún mi pé ibi ẹ̀rẹ̀fọ̀ yìí pẹ̀lú ti dóhun tiẹ̀ iná ìṣẹ̀gbẹ́ yìí pẹ̀ lẹ́nu ṣàìtọ́ bó ṣe ní ó ní ìbéèrè òun nù tó bá ṣe wípé iná lọ́lọ́run bá fi dá ṣàìtọ́nù ẹwà máa sọ pé ṣàìtọ́nù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ń ná wọ́n ṣé wọ́n fi iná sínú iná kí iná tó máa jóná ni tí wọ́n bá fi sínú iná sínú náà kò lé ní lánàá ó ṣe bí nánà ló náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní béèrè òun tó ń fẹ́ béèrè mu tọ́wọ́ bá ti lè dáhùn mẹ́tẹ̀ẹ̀ta ìwà àfáà a jẹ́ pé ọkọ̀ lífàyè láti kọ́ òun lẹ́kọ̀ọ́ àfáà ní òkè òun ti gbọ́ níta àfáà ọkọ̀ọ̀kọ́ ṣe ni pé àfáà kan náwó ọ̀dà ti sí pa àfáà bá gbà létí àfáà ó ẹ̀rí nǹkan báyìí o dáàdì mi ṣe rí ní tí mo fi sọ pé ń ọ̀kẹ́wó náà bẹ́ẹ̀ bá ti lọ ilé kéwù àwọn àfáà ọmọ bóyá ń gi ni èmi la wí èmi la gbé èmi la jù ní ìsìn táfà ti ń fún wa nígbàtí ìgbàtí làfà yín fún wọn àfà ní pé àkẹ́ṣe kí mo dédé fún ìgbàtí sọ orí ìgbàtí tí mo fún ọ yẹn ìdáhùn sí gbogbo òbéèrè rẹ̀ ń bẹnu ẹ̀ ó ní lọ́nà wo ó lè mi ọgbọ́n kankan yé o ẹ̀kàn dá mi létí ẹ̀wá lẹ̀ ti dá mi lóhùn àfà ni mo ti dá ọ lóhùn òkè nítorí òfin mọ̀ kí mo dá ọ lóhùn ni kó o tó wábí lónìí ìbáà náà ni wà táwọn òbí ẹ̀ discuss wípé ọlọ lékè ó nǹkan kan ṣé kó tó wá bí lónìí sọ ọmọ kí ń gba ọ létí tó bá dé bí àbó ọmọ ó lóun ọmọ o ẹni tí ń jẹ kádàrá nù ó ti wà lákọọ́lẹ̀ wípé irú nǹkan yẹn ó ṣẹlẹ̀ sí ọ nítọ́lọ́ ọmọ ọba gábá ní sí èèyàn lè sá fún béèyàn bá sá fún inú bọ̀ sí sọ̀tàn bẹ̀rẹ̀ sí gbé mi lọ wọn ó ní O fíìlì nǹkan kan àbọ̀ òun fíìlì nǹkan kan ah, ọlọ́run fíìlì nǹkan ó ní kí lọ fíìlì ó ní mo fíìlì pain pain yẹn alamu ni wọ́n ń pè ní èdè lárúbáwá ó ní òun fíìlì pain àfààní ẹ̀yẹn ó fíìlì pain ó ní bẹ́ẹ̀ ni ó ní pain tó fíìlì yẹn arìnrìn ìṣẹ́kìláwò jẹ́ kí n rí structure pain yẹn ah, ah. ó ní àfa ìwọlẹ̀ wa ń sọ yìí ó lè rí pain ìyẹn máa ń fíìlì ẹ̀ ni. àfáàní that pé pain ní tó ń jẹ́ pain wà èèyàn kan ni ó ni àfáà náà ni pé ọba náà ń bẹ èèyàn ò lérò náà ni àjẹ́ ń tí ilẹ̀ existence dání fún wa ń fẹ́ sí wa dání fẹ́ sí wa ayé ní ìsìn tani gbogbo ilé ayé ń padà ń dojú kọ tó yàtọ̀ ẹni bá fẹ́ jẹ́ ni ó bá ẹni ọlọ́run bá ní kò ní bá kò ọba náà ń bẹ àlè rí ni

òun nìkan ní ń bẹ táwa sọ pé ń tá àbá ti rí òsì ọlọ́run ọba lè rí ṣùgbọ́n àríṣẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé nígbàtígbà ti bá ọ ìwọ náà ń fi ilé péènì bó tiẹ̀ rí péènì ọ̀hún sójú á ọ̀nà òun gbọ́ ó dà sọwárí ti ṣe ìtọ́nù tó ń òun náà ní ansa nínú ìgbà tí ẹyọ kan tí mo fún ọ ansa náà bẹ́ẹ̀ kí láǹsà tiẹ̀ àfáà ni wípé ọwọ́ mi tí mo fi gbọ́ yìí kí ni ìpìlẹ̀ ń bá fi dáa àà bá sọ ní pé pínù ní iye pé a tó mí ibi lọ́lọ́run fi dá bàbá wa ìpìlẹ̀ lọ́lọ́run fi dá wa àkọ́kọ́ ok ẹ̀kẹ́ rẹ tí mo fọwọ́ ń gbá kí fi dá oníbi ibi kan náà lọ́lọ́run ti dá méjèèjì tó bá ṣe kébì kan náà lọ́lọ́run ti dá méjèèjì nígbà mo wá fi kan torí tàbí kọ̀ wọ́ná kí ìyàwó jẹ́ ọwọ́ ọlọ́run ọba tó láàrin gbà lọ́wọ́ ẹ dákun ẹ̀yin ẹrúsìn ọlọ́run tá àjọjọ ń gbọ́ mi lé bí ìgbàgbọ́ mùsùlùmí ṣe gbọdọ̀ rí nìyí kọ́ ọ mọ̀ wípé ọlọ́run ọba ọba tó láàrin gbà ń bẹ tí wọ́n bá bí ọ léèrè wípé man rabbuk tá a ọba rẹ kó o lè sọ wípé rabbi Allahu ọlọ́run ọba mi ni Allahu alladhi khalaqani ẹni tó dá ẹ̀dá lẹ́yìn ọlọ́run ọba aláhùn nìkan níṣì ń bẹ̀. wàrọ̀bá ní ibi náà òun náà ń tọ́ mi pẹ̀lú àwọn àdẹ́rà ẹ̀ so ìgbàgbọ́ nínú ọlọ́run nǹkan takata láti sọ wípé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ń mùsùlùmí tí ó ní gbàgbọ́ nínú ọlọ́run tí ó sì ọba ọba tọ́lá rẹ̀ ga àwọn nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ yìí nǹkan alákọ̀ọ́kọ́ òun ni al-imanu bi kó o nígbàgbọ́ pọ́lọ́run bá ìtàn tí mo sọ lẹ́ẹ̀kan ó ti ṣàlàyé eléyìí fún wa kó o nígbàgbọ́ wípé ọlọ́run ọba ọba ti ń bẹ ni tí ọba yọ ọdún tó fún ọ lápẹjúwe mi àwọn magasin ilẹ̀ lárúbáwá wọ́n gbé incident kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan ọ̀kan àwọn ilẹ̀ lárúbáwá so àwọn alárúbáwá láyé òde òní àwọn náà mọ ìpàtàkì èdè òyìnbó ṣùgbọ́n látara akówó ń bẹ lọ́dọ̀ tiwọn àwọn wòye pé native speakers ló dáa kéèyàn mọ ìgbà láti kọ́yàn lédè wọ́n wá gba ẹnìkan síbi kan lẹ̀ lárúbáwá ẹni tí wọ́n wá gba ìwà jẹ́ atheist àwọn atheist làwọn tí ò nígbàgbọ́ náà ọlọ́run kò sí tọ́ka àwọn pẹ̀lẹ́sìn ìgbà tó náà wá ń kọ́ àwọn ọmọ lóyìnbó àwọn ọmọ náà ti fẹ́ràn rẹ̀ Mr. Joe wọ́n fẹ́ràn rẹ̀ dáadáa òun náà wáá wòye pé àdìọ́kan tòun náà kó náà máa pàṣẹ sáwọn ọmọ alárúbáwá lára kó náà máa pàṣẹ sí wa lára kò kú sọ́gbọ́n ẹni tí ń bá ń kọ̀yìn bọ́ bá ti rí làwọn tí ń kọ́nà ó ti rí ẹ wò ká má bàa dé ìnà pẹ̀lú ìwà ń kọ́ wọn lọ lọ́jọ́ kan ìgbàgbọ́ tiẹ̀ nínú wípé kò sọ́lọ́run ó wá fẹ́ máa pàṣẹ sí wọn lára ló bá na tẹ́ǹpù tó mú lọ́wọ́ àwọn magazine ilẹ̀ lárúbáwá gbé o ló bá na sókè ó wá ń bá wọn máa léèrè kí what is this àwọn lọ́gàá mákà ní mákà ní àárí ó ní ẹ̀rí dáadáa ó lẹ́rí àwọn ẹ̀rí lóòótọ́ ó ní tó jẹ́ máa rí mákà ní wíkẹ́ torí pé mo mú un lọ́wọ́ ó sì wà nígbà tó ti wà wọ́n ẹ̀rí ó tún bí wọ́n lẹ́rẹ̀ ó ní mákà yìí kí ni mo fi ń ṣe wọ́n lọ fi ń kọ̀ǹkan níbo fi ń sí wọ́n lára pátákó àwọn máa ń dáhùn báwọn ó ní ó túmọ̀ sí pátákó yìí náà ń ń wọ́n nígbà títí ń bẹ òun lè fi yín rí ó fún wa lóríṣiríṣi examples nínú kíláàsì wọn táwọn ọmọ náà ń fojú ara wọn rí bẹ́ẹ̀ ni sọ fún pé sẹ́rí pé rí wọn làwọn rí onígbẹ̀ ti rí ibẹ̀ nù tí ó padà bí wọn lẹ́yìn ìgbà náà ní wípé ó ní ọlọ́wọ́n bá yín kọ́ ó ní ẹ̀yìn ọmọ yìí nínú ìlú ìtàlẹ̀ ń sìn wọ́n lọ́lọ́wọ́n bá Allahu làwọn ń sìn ó ní wíyà ìsì níbo lọ́lọ́wọ́n bá yẹn tí mò ń bí léèrè nǹkan bá nǹkan bá nǹkan tẹ́lẹ̀ níbẹ̀ ẹ̀rí abẹ́ẹ̀rí wọ́n làwọn rí ó ní because àwọn nǹkan yẹn wà ìgbà tí wọ́n wá bí léèrè ọlọ́run ọba yẹn kọ́ wọ́n láwọn rí ó ní ìgbà tẹ́ ẹ̀ ti rí ó ti túmọ̀ sí pé kò sínú ìbáṣe pé ń bẹ ni ó yẹ kẹ́ ẹ̀ lè rí ah wàhálà bàbá àwọn ọmọ ìgbà wọn bá sọ rí kọjá àsáwọn òbí àwọn ń tàn àwọn jẹ láti ẹjọ́ yìí àsáwọn òbí àwọn ń ṣe àwọn lọ́nà láti ẹjọ́ yìí àwọn ọmọ bá sọ rí kọ ọmọ kan tó ń wá gbẹ̀kọ́ ńlé táwọn bíi ti ẹyanjú lọ́nà bá dìde ló bá ní ọ̀gá can I speak please ọ̀nà olè ah, olè olè olè sọ̀rọ̀ olè sọ̀rọ̀ kí ló fẹ́ sọ ó ní ọ̀gá òun tó ń sọ̀rọ̀ yìí orúkọ òun lápèjúwe ní Abdullahi ọ̀gá sẹ́ rí mi dáadáa ó ní bẹ́ẹ̀ ni ó bá wọn colleagues ẹ̀ nínú kíláàsì náà léèrè bẹ́ẹ̀ sẹ́ rí mi dáadáa gbígbọ́n wọn láwọn rí ó ní torí pé mò ń bẹ̀lẹ̀ fi rí mi torí pé n tí bá ń bẹ according to Mr. Joe èèyàn máa rí mi ó ní that is why they fi rí mi ẹni òkè. Okay ó ní pé ta ló wà níwájú wa tí ń kọ́ wà yìí wọ́n ní Mr. Joe ni ṣé ẹ rí ẹyan ọyàn wọn wọ́n láwọn rí àwọn nítorí pọ́ gàwá náà ẹ̀sì sílẹ̀ fi rí kí ló wà lọ́wọ́ wọn àwọn ní tempo ni ṣé ẹ rí wọ́n láwọn rí nígbà tó yẹ pé tempo yẹn náà ń bẹ ó ní gbogbo ẹni tó wà ní kíláàsì yìí mo gbà yín níyànjú gbogbo yẹn wo orí ọ̀gá wa dúdú wọn bá gbójú sókè wọ́n wá wo iwájú orí ọ̀gá wọn báyìí ó ní pé ọ̀gá wa tẹ̀ ń wo ìtẹ̀ ń wo orí rẹ̀ yìí ó ní sẹ́nìkankan ń bẹ nínú yín tó rí ọpọlọ rẹ̀ wọ́n láwọn ọ̀rọ̀ pọlọ rẹ̀ orí lásán làwọn rí o ó ní ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀gá wọ̀ lọ́pọlọ ah! bínú ṣe bí Mr. John o you you are not serious why, are you insulting me wọ́n ń insulting me wọ́n sọ pé mi ọlọ́pọlọ ah báwo ló ti máa sọ pé mi ọlọ́pọlọ ó lọ gà á principle tẹ́ ẹ fún wa ní wípé n tá a ti rí òsì and we couldn't see your brain Ah, lè rí báyìí that means you don't have ah ọ̀gá ni rárá o. e lè rí báyìí ni mo ní torí pé ẹ wọ̀ rí brain mi kò túmọ̀ sí pé ní brain ọmọ yẹn ní ẹ̀yìn ọ̀gá wa ti yọ̀rọ̀ padà náà ajẹ́ bí pé a rọ́lọ̀ náà kò túmọ̀ sí pé ọlọ́run kò sí. ìdájọ́ mùsùlùmí gbọ́dọ̀ yanjú débẹ̀ hàn alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tó fi gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó fi jẹ́ mùsùlùmí ó ní ìmánu o mọ̀ pé ń ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo kó o má fi iṣẹ́ rẹ̀ tìṣẹ́ lòmíì lẹ́yìn ẹ̀ ìyẹn ni a máa ń pè ní tawhidu arububiyya nínú ẹ̀sìn Islam nínú ìmọ̀ ìmọ̀lọ́n lọ́kan tawhidu arububiyya gbígbàgbọ́ wípé ọlọ́run ọba ni rọ́bù kọ́ ọ mọ̀ wípé kò sẹ́ni tó dá ọ onìkan ló dá ọ tó bá ti jẹ́ pọ̀ ń ló ẹlòmíì ò lè pa ọ lẹ́yìn ẹ̀ ikú rẹ̀ ò sí lọ́wọ́ ẹlòmíì kó nígbàgbọ́ wípé ọlọ́run ọba tọ́lá rẹ̀ gáyé nìkan ní máa ṣe jẹ́ ẹ̀mú ma torí pé jẹ ọfẹ́ mu kọ́ tojúbọ tí kò sí jẹ mú mbẹ àwọn ẹni tọ̀hún rí jẹ mú tiwọn látara tiẹ̀ ni ìwọ lọ ṣiṣẹ́ ó kó rẹ lọ bá wọn àwọn ọmọ jẹun láti ara ìgbàgbọ́ nípa rògbòbíyà ọlọ́hàn bọ̀bà tọ́lá rẹ̀ gani lẹ́yìn ìgbà náà kọ́ ọmọ wípé kò sẹ́nìkan tí ń darí ayé lẹ́yìn ọlọ́hàn ọlọ́nìkan ń darí ayé òun ni tọ̀ṣídù al tàbí tó bá wọ́ sọ pé al-olóhiyya tí èèyàn mọ̀ pé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga nìkan máa ń ṣe gbogbo tí ń ṣe fún ká má dojú ìjọsìn kọ́ ẹlòmíì lẹ́yìn ọlọ́run má kírun fún nǹkan míì lẹ́yìn ọlọ́run má gbààwẹ̀ fún nǹkan míì ọba ga má pẹran fún fi pé mẹ́rin alákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ nínú bíbí ẹlẹ́ẹ̀kejì onípa àwọn ṣe ọlọ́run ká má fi tìṣẹ́ lómi ẹlẹ́ẹ̀kẹta nítawà náà bá ṣe ká má ṣe fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọba aláhùn nìkan ẹlẹ́ẹ̀kẹrin òní wípé ọlọ́run ọba ní àwọn orúkọ àti ìròyìn àwọn orúkọ ọlọ́run ọba yìí kò sẹ́ni tó tó a fi ròyìn ọlọ́run àwọn àròyìn kan bẹ tí ọ̀tọ́ sọlọ́run la fi ròyìn ẹ̀ jẹ́ bíi pé

ọlọ́run ọba Allahu òbí ma nínú ìgbàgbọ́ mùsùlùmí ẹni a pọ̀ síbi walam yakun lahu kufuwan ahad kò sì sẹ́nì kankan tá a lè fi ṣàfiwé rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run a tún máa tẹ̀síwájú lọ́la nípa ọ̀rọ̀ nípa ìmọ̀ ọlọ́run lọ́kàn tó yẹ ká mójútó tá a fi ní sọnù àwọn tí wọ́n sọ nígbà owó ètò yìí ọlọ́run kó